pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lẹ́yìn abala tí àwọn àgbéyẹ̀wò òun náà ní ti àtò ní التوجيهات التربوية العلاجية في المخاطرات والمقصرات ìtọ́jú tọ́nà èyí tí ìsìláàmù kọ́ wa tọ́nà ní ti tẹ̀kọ́ àti ọ̀nà àbáyọ níbi ìmúkúmu àti ìfàkúfà. kí lọ́nà àbáyọ tí ó pín wọ́ ìmúkúmu ìfàkúfà tó lè dì náà. àwọn àbá òye wọ́n kó nǹkan bíi méje kanjọ síbí tó náà ká méje dì náà nínú àwọn àlàyé tí wọ́n ti ti sáájú nínú ẹ̀ náà wọ́n ti fẹ́ mú kókó yìí láti fìdí ẹ̀ múlẹ̀ fún wa. ẹni ẹni máa ń bàbà fún bàtà tó kún un táwọn bá tẹ́lẹ̀ bá wọ́n ti pé á ah, kó lálẹ́ ti gbá yìí olùgbé máa wọ àwọn tó máa dá ẹ̀ náà ní pé níbi tí ó ti ọ̀rọ̀ ẹlòmíì ìyẹn ni pé ti àwọn ọ̀rọ̀ ìdí òbí kọ lòlú òun ni bí pọ́pátì yóò tó tọ̀ olùyányá. bákan náà yóò wá pẹ́pẹ́ àwùjẹ fáwọn fámìlì torí pé kò sí sẹ́ńtà tí ó dàbí kọ kò ní sálá ìwúlò bẹ́ẹ̀ àwọn tó bá ní owó náà ìwúlò ìbáwọ̀ náà ló ń yóò mọ wá yẹ̀yẹ́ ara ẹ̀dá ní ìdájọ́ bí wọ́n bá wá ìsọkúsọ fún ọ̀dà rẹ̀ láwọn ládùúgbò ìsọkúsọ. látara bẹ́ẹ̀ àwọn àti ìbànújẹ́ fún àwọn bá tóbi ìlú ẹwọ ẹwọ ẹwọ bọ̀dá tí wọ́n ti tẹ́ wọ́n ti ń lówó ṣùgbọ́n ẹwọ ká. nínú wọn ọ̀pọ̀ náà lọ́kùnrin àwọn náà lọ́wọ́ àti ẹ̀jẹ̀ ìgbàlódé ńlá ìwà lẹ́lẹ̀. jẹ̀mọ́ àdúgbò tó bá ní báyìí àwọn ìdílé ìwà tó ní àwọn aláàbá lọ ẹ̀dùnmí àkọ́kọ́ ìwà láwọn lọ ìdílé ìdánwò wà ní ẹ̀kọ́ wa bá wọn ká táwọn ìjọ tó wọn wò yí lẹ́nu wọn tẹ̀lé. àwọn àtúrọ̀ ọ̀hún ti dì í wọn kò tọ̀ fún wọn àlejò àtúnyà àkọ́kọ́ orí ti dì í nínú ní wọn bá tó tọ ẹlòmíì ẹni bẹ́ẹ̀ bá tó tètè tẹ̀lé yẹn gbogbo ìpínlẹ̀ èkó ń ta abẹ́rẹ́ ọ̀sán náà rẹ̀ gbogbo ẹtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ìbànújẹ́ ìbánilẹ̀ ọlọ́run ń tàbá wa tó ìbànújẹ́ bẹ́ẹ̀ kó o gbéra fún mi àwọn ọmọ mi. kọ́ wa bá wa fún wọn bẹ́ẹ̀ kọ́ wa fún wọn ṣe káwa náà lè wúlò fúnra wa káàsì lè wúlò fẹ́mi wọn káàsì lè wúlò fáwọn ìletò ká lè wúlò fáwọn òjò káwùjọ lè sàǹfààní gidi látara wa kẹ́mi wọn lè sàǹfààní látara wa kílù kan ó lè sàǹfààní látara lọ àwọn èèyàn bẹ́ẹ̀. ìsìláàmù adékòye wa ṣe kí lọ́nà àbáyọ sí ìsìnkà bẹ́ẹ̀ bàbá ti lọ fún ẹni tó wù ú fún rẹ̀ tó mọ̀ yìí pé ìsìn yìí àdáwò fún un kí lọ́nà àbáyọ tó tọ̀ àbí nu àwùjọ tí ń bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ táwùjọ rẹ náà lè pé tírú àwọn ọmọ ẹ̀ tó fi dínkù láwùjọ torí pé ti kí olórí tó lọ ta láwùjọ kan tó náà láwùjọ fún abidà ṣùgbọ́n gbà tí àwọn olórí tó rí ti mẹ́ láwùjọ bá ti dá àwùjọ yẹn náà lè dá lórí wá jẹ́ títí pé adébúgbà àwùjọ kọ̀ọ̀kan náà níṣẹ́ tí ó ṣe lórí tí ó ṣe sàánú lórí bóun náà ṣe gbégbésẹ̀ lórí bí àwọn olórí orí kọ̀ọ̀kan tí wọ́n di àwùjọ yẹn tí wọ́n di sòsáìtì yẹn ni wọ́n ó ṣe dáa. abáni mi àmì tàwọn jẹ́ àti tẹ̀rẹ̀bàwí yẹtẹ̀lẹ̀ ìlànà yíyá inú àwọn eléyìí tó pàtàkì nínú ìtọ́nisọ́nà tìmẹ̀sìn tí ó sì jọ́nà àbáyọ lè ní ìrọ̀bá àtẹlẹ́kọ́ àtọ̀ fún wíwọ́ eléyìí tó wọ́ àbí ìgbóríkò ń bí ètò ṣe déédéé nù lànà tọ́lọ́run bẹ́tà bẹ́tà á alùpùpù eléyìí ti lè pé máa ń ṣẹlẹ̀ látara kí ọ jẹ́ oní ìmúkúmu wàlùmọ̀dàrọ̀ wàlùmọ̀dàrọ̀ àti àwọn ìfowópamọ́ máa yá àti wọ́n ní bẹ́ẹ̀ ní ìjẹ́ká àwọn ọmọ àtàlẹ́ ìgbà lọ́pọ̀ kẹ́yìn. wọ́n lákòókò mbẹ́ ibrahim al-hukm al-islami fi tanawul al-mubadarati wal-mustirat. وبيها وترويجها ولا فقط بنتي àwọn olùkọ́ ẹ̀sìn àwọn tó yé àwọn àbá àjọ tí wọ́n máa ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run níbi kéèyàn máa mú kúmu àti kéèyàn máa bàbà kúpa àti ìdájọ́ òfin ẹ̀sìn tọ́wà lórí kéèyàn máa tà á wàtàkì ìwà kéèyàn máa fowó tẹ̀ kó lè pé èèyàn lèyẹn pé lábẹ́ sẹ́yìn báwọn kan bẹ wọ́n báwọn tó ló sọ báwọn tó sọ fúnra wọn gbé ọtí lárugẹ wọ́n gbé ìmúkùn lárugẹ wọ́n gbé ìfàkùnfà lárugẹ kọ́lá ẹ̀ lóde òun ni wọ́n yà sí bánà ńláńlá tó kòkòrò òkú mọ́ torí wọn wà pé sáà ni àwọn èèyàn bẹ wò owó ọjà sí ìpolówó ìfàkùfà torí wọn wà pé ẹni yìí ò ọgbà jùmọ̀ àwọn èèyàn bẹ wò. kí ni ìdájọ́ òfin ẹ̀sìn lórí bá ọmọ yìí lórí ẹni tí ẹni àbí ẹni tó ń dá àwọn ọmọ yìí gan-an láwùjẹ. máa ní kíkà ayá tó ń kóra ní yá ọba níbí yà wọ́n ní ìjọba tẹ̀ ń sọ ọ̀nà àdájọ́ wọ̀nyí kéde kéèyàn ọmọ ẹni láti sọ kéèyàn owó jáde láti fi ọ̀rọ̀ náà ń gbà lọ́kàn àti bí àdìsá nẹ́bí sallallahu alaihi àwọn ọ̀rọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam alẹ́bí tu'athiru min hadha al-waba eléyìí tó ń sọ wa yá wa lára fún ọ̀sẹ̀ eléyìí ìparun láyé àti ibi àdánwò láyé. abáni ní anabi dáadéka tẹ̀síyàtà ń dàjírọ́ eléyìí ní òun náà ní ìrẹ́ni eléyìí tí ó máa jáde mọ́ni náà ìyàtà á ní à tí ó kùnà pọ̀ lójú òbí mímú mímú bíbá bàtúbà àti máa tà á àti máa gbé láwùjọ. fi ìfẹ̀lẹ̀ ìsàn àlùkọ́fà nínú wa wọn kọ́dà eléyìí ó ti kó ìbẹ̀rù bá nínú ọmọ ẹ̀mí ọmọ èèyàn ìpayà ọlọ́run yóò kó ìbẹ̀rù yóò kó inú ẹ̀mí yàn yóò ti kó ìbẹ̀rù ọlọ́run fún ọ dàgbàsókè níbẹ̀ níyàn látara tó ń báyìí àlẹ́ ìlú ọ̀báyìí. wàmí nàlí ni. ìkọlọ bẹbẹ yà lẹnu sọlá yìí ìyá Ọlọ́run sì wà fẹni bó bá ti lóko bàbá yìí tó bá gbọ́ ìpayà yóò mọ wá dàgbà sókè lẹ́nu ẹ níbi kọ́ máa páyà ìyá Ọlọ́run wa náà wọn ti sọ̀rọ̀ náà tó lè máa ní ìdí náà eléyàwó àwọn fẹ́rí kó o ní gbogbo nǹkan tó lè fara ní ẹ̀mí wọn ti sọ̀rọ̀ àbí tó lè kó dàrú dàpọ̀ kó lè kú báyìí nìyí. àkọ́kọ́ ni eléyìí káwọn àbáyìí káwọn sàlàyé báwọn èèyàn kéde káwọn èèyàn máa máa kí ni òfin ẹ̀sìn sọ lórí ìmúkún ìfàkùfà ìmáàlá bákan náà ìmáàlá ìlàrúgẹ káwọn sàlàyé rẹ̀ fún wa. kí lọ náà wí kí lọ àti sọ kọ́mọ dàbẹ́ kí wọ́n ti sọ eléyìí ẹ̀tọ́ ló bá ní ilé òun náà dáadáa eléyìí náà kó mu láti lè jẹ́ kó tó kéde láti lè jẹ́ kó fẹ́ẹ́ kó lè àwọn ìfàkùfà ìmọ̀kùnmù àti ìmọ̀ gbé lárugẹ àti ìmọ̀ tàá. ẹlẹ́ẹ̀kejì ìdáhùn lọ́kọ̀dẹ̀lẹ̀ ìtìmáì aláàbẹ̀ẹ́ lè kúláyìí kẹlẹ̀ bí náà yàtọ̀ àtọ̀wò ìmọ̀ àtàbíyàn ìwò fínífíní àwùjọ tí àwùjọ ó wo àwọn nǹkan wọ̀nyí fínífíní tí wọ́n sì lè ní mú jáde pé eléyìí ọ̀nà bá ìwà ọmọlúwàbí wù. ìwúlá ìpẹ̀lẹ̀ nínú ẹ̀ka àtọ́wò náà gbogbo ọgbà àwọn tó yẹ pé wọ́n ń fa àwọn nǹkan wọ̀nyí àbí wọ́n mú wọn. a ò yọ̀wù jù náà. wọ́n ń pè láwùjẹ wàtìláàbìyẹ àti ìmọ̀ ẹgbẹ́rọ̀dìnà lé tìmírù kábẹ́ wàdàkùnṣe ní láti máa ṣe wá àtúntò wọn ká máa ṣe lè sí àbọ̀ wọn wàtàwọn oníṣe ní láti máa tọ̀ wọn kọ́nà lórí bẹ́ẹ̀. tí wọ́n lè fún ìgbà tí ṣe lẹ́yìn náà tó yẹ pé àwùjọ dáadáa lórí láti lè máa ṣe wá àwọn ọ̀sán yìí wọ́n lé lẹ́yìn náà ní jẹ́ àǹfààní gbàtàwọn àbá ọ̀tá kẹ́kẹ́ sàlàyé ìdájọ́ ẹ̀ táwọn àwùjọ náà táwọn náà wọ pé kí ńlá burúkú lè dára sára sí wọn yìí táwọn náà bẹ̀rẹ̀ sí ti máa sọ báwọn èèyàn tí wọ́n ti wá àti báwọn èèyàn látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀wọ́n tá a bá tẹ̀ náà sí à lọ́sí àtẹ̀kọ́ àdébò lórí ẹgbẹ́ kì í ṣe táwọn àbá àti ìṣèjì kàgbà táwọn àbá bá ti fún ìdájọ́ jáde bẹ́ẹ̀ náà bá ti sọ ó ti pè àwọn èèyàn tó sàlàyé báwọn èèyàn tó láwùjọ kò ní jáde kó báyìí kó wàá tó kó wípé kò sí tọ́kàn níbẹ̀ tí kò ń lọ lára ẹ̀ ntọ́ba wù ú lórí ṣe ẹni ara ilé rẹ̀ ti ń jẹ kòkòrò ni tó ní òsì tọkàn bẹ́ẹ̀ nígbà tí kọ́ àti wàhálà rẹ̀ bá dé kò ní jẹ́ wọn ló ń sùn lóru wọn náà lè sùn òun kò ní kú wọn náà wọn làwọn bá jáde nílé rẹ̀ nígbà náà àbí tèè bá ń sèyàn lóko. látara eléyìí kókó ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ nínú àwọn tí إبراز مضارع على ناحية الصحية وني إما ìmọ̀ ṣàfihàn ìnira eléyìí tó fojú hàn sí bẹ́ẹ̀ ní abala ìlera ara wa ẹgbẹ́ àwọn ọmọ ìlera tuntun bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ pa àwọn aburú tó wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ wọ́n sọ àwọn oṣù tí a tí máa jáde látara ìmúkúmu látara ìfàkúfà kánsà ńbẹ́ńbẹ́ nínú ẹ̀ ní diabetes ńbẹ́ńbẹ́ àwọn oríṣiríṣi ààrẹ tí máa jáde bẹ̀ aba ẹ̀dọ̀ jẹ́ aba kúkú jẹ́ abẹ̀dọ̀ kóró jẹ́ gbogbo àwọn sọ́jà òkú sẹ́wù ti bẹ́ẹ̀ nú gbogbo ẹ̀ ní àwọn nǹkan tó mú ìpàkùpà yìí náà ló máa bàjẹ́ lára lẹ́yìn tó ti jẹ́ pé àwọn onímọ̀ àlera òun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ kódà ìtú máa ti fẹ́ débi nínú sẹ́ńtà kò tẹ̀sán tó wà lágbájú òun náà ti máa ti fẹ́ débẹ̀ lẹ́yìn tó ti pé ọpọlọ ẹlòmíràn náà ló ń sàlẹ̀ sí ẹlòmíràn máa wà ọ̀nọ́mà tí òní bá làákà yìí ìmúkúmù ìfàkùfà ìtumọ̀ dálẹ̀ lára nìyẹn. gbọ́dọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní àrùn tó bá tán òun ní kíni òun náà ní ohun èkó nínú àlàyé ti Yorùbá àtọ̀tẹ́lẹ̀ kì í parọ́ ṣùgbọ́n yorùbá lè yọ adé kéde ohun èyí tó bá gbọ́n ni. ńgbà àti sọ fún ọ náà rí pé eléyìí ó parí ní rèwerèwe o tí wọ́n lè tún kówó rẹ̀ lè rà tó fẹ́ kú tẹ́lẹ̀. kátó wá sọ pé àwọn ètò tó jẹ́ áìlẹ́wù níbi tó yára pa ní ọ̀hún òun lẹ́nu bí ìjẹ̀tún náwó rí lẹ́nu bí ìjẹ̀tún náwó rí ń jẹ torí jẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ mi ìtọ́wá torí ìnira wà bẹ́ẹ̀ jàmá nígbà táwọn èèyàn kan tó tó tí wọ́n sì máa fi bíi three hundred thousand kọ́dà jù bẹ́ẹ̀ lọ tí wọ́n máa fi ra ọtí ìgò kan ìgbógbóró kan wọ́n sì fi three hundred thousand rà á jàmá ẹnìkan sì bẹ́ẹ̀ mi ti ń bẹ lọ́wọ́ kọ́dà wọ́n sì ẹ̀ sí three hundred naira péré three hundred naira ìfẹ́ mi títí àwọn ẹ̀ kókó tiẹ̀ fi táwọn tiẹ̀ ti jẹun nínú ilé àwọn àwọn sọ pé àwùjọ olùwàsọ àwùjọ òfin nílẹ̀ níwọ̀n tó ń sì la òkú ẹ̀ títà àwọn mímí tí lẹ́yìn táwọn ọ̀sán ti ṣe fàájì yìí ó ti tẹ́tẹ́ ní tí wọ́n wá sílẹ̀ ní àbí òyì pọ̀ ìfúnni lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn ẹni tí wọ́n ti rìn àti òrí yìí ó ń ṣe ìyálà yà tẹ́ ẹ wò ká àwa sọ yìí pé òsì bẹ láwùjọ òsì sẹ́ni wà láwùjọ irú wọn tó wọn lọ lébi tó ibi tí náà tí náà táwọn lè ṣe báyìí àbí tí bẹ́ẹ̀ lọ náà lè fi náà bẹ́ẹ̀ lọ yìí tèmi náà lè fi náà ti bẹ́ẹ̀ dé ìwé lè ta sọ yìí wọ́n rà á bíi bí ọgọ́rùn ẹbí bẹ́ẹ̀ lọ ẹni la bí three hundred thousand ní àná bí ọgọ́rùn ẹ̀ fún àwọn èèyàn rẹ̀ kọ́ wa bẹ́ẹ̀ dé tẹ̀sán àwọn kọ́ àwọn èèyàn ní bẹ́ẹ̀ dé jẹ̀má bẹ́ẹ̀ dé lásán ni o káwá wo iye tí wọ́n wé ìdàrú nínú owó àtúntò kódà kó lè pélé kódà kó mẹ́jẹ sí wípé. lọ́nà ọ̀nkẹ́ jẹ́mọ̀ tá a bá papọ̀ owó dé bísí nkórí bísínẹ́sì kékeré tí wọ́n bá pariwo lé ìpapọ̀ jẹ́mọ̀ àwọn bẹ̀rẹ̀ rẹ̀ three hundred thousand lọ́nà hundred ẹ̀ẹ́dì tó tó wọ́n ti dé wọ́n àti ìjọba ẹ̀ ọ̀wọ́ ìyàwó fi ń ti bẹ́ẹ̀ tẹ́fẹ́ bí hundred yìí yàn hundred yìí rẹ̀ ni wọ́n rà fún ìbẹ́ẹ̀dì àbí ìbẹ́ẹ̀dì báà ti bẹ́ẹ̀ kó wá jẹ́ pẹ́lẹ́ ìlú àbúrò tẹ́lẹ̀ mọ́ sẹ́yìn tí wọ́n á gbà àwọn ọmọ yàwó yẹn ti ṣe bẹ́ẹ̀ o káwá pé àárín èèyàn bíi hundred ti ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè táwa yìí ní iye three hundred thousand lọ́nà hundred kọ́jà pé àwọn ọ̀hún náà wọ́n táwọn ilé sẹ́kọ̀ọ́ kan lẹ̀ fi mú owó wọlé jẹ́mọ́ ẹ̀kọ́ ọ̀rùn wa náà wọ́n tún kú díẹ̀ díẹ̀ òsì ọ̀gbà tó kù láwùjọ ṣùgbọ́n ẹja wò léde àwọn èèyàn onírúurú lọ bẹ̀yẹ tí wọ́n máa ronú lọ́la ní pé òkú ní ta ẹ̀yìn wọ̀nyí lẹ́yìn tó ti jẹ́ sí pé owó ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n lọ ọmọ bíi bẹ́ẹ̀ lèyẹn náà ìmúkúmu ìfàkùfà náà ní dààmú ọ̀pọ̀lọpọ̀ òmí ìpadà tó ti kẹ́yìn nu wọn náà ni. òmí alọ́lẹ́kùn akàndójáwúrẹ́ tọ́kẹ̀ jágbọ́n láìpẹ́ náà ni. kò wá ní ní orí padà dáadáa wọn mọ̀ bí ròyìn rẹ̀ torí di eléyìí nínú nǹkan tí àwọn àbá tí wọ́n tọ́ka sí náà mẹ́nuba ní abala ìmọ̀ sọ ìnira tó wà ń bẹ̀ nípa abala ìlera ká máa ṣàlàyé ẹ̀ fún wa bákan náà kó tó lọ sọ ìnira tó wà ń ní abala ètò ìnáwó kódà wàlẹ̀ àmúni àti ìfọ̀kànbalẹ̀ jama ìfọ̀kànbalẹ̀ ó lè bẹ́ẹ̀ fi kú ìfọ̀kànbalẹ̀ ó lè bẹ́ẹ̀ fi bàkúbà àìmọ̀ni o wọ̀lọ́ọ̀yì tí wọ́n bá mà àwọn fúnra wọn fà yìí kókò tí wọ́n kàbalẹ̀ ká àti ìfọ̀kúmọ̀. kápákọ̀ wáyé ní sámà àtàwùjọ náà. ìnira tí ń fà fún àwùjọ ìmẹ́lẹ̀ tá a sọ ara ìnira àwùjọ náà ni ara ìnira àwùjọ orúkọ wa ti ní papọ̀ mọ́ ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì kan gbogbo ti jẹ́ àwọn tí wọ́n bẹ ní àwùjọ yẹn. àtẹ́sí tí àwọn kọ̀ọ̀kan wà ibẹ̀ náà làwọn kọ̀ọ̀kan máa ń bẹ́ẹ̀ ṣùgbọ́n pàtí àwùjọ wà nílẹ̀ èèyàn bíi mẹ́ta péré náà ní rí iṣẹ́ ti ní ṣe sí lọ́wọ́ lẹ́nu kódà tí gbogbo àyókù náà jẹ́ àgbẹ̀ tí gbogbo àyókù náà jẹ́ àgbẹ̀ etí ọmọ ẹja tó ní ibi tí wọ́n máa jẹ lọ torí tó bá náà bá tún gbogbo náà àgbẹ̀ náà ní ìwọ́n tẹ́ lọ́wọ́ owó náà kí ẹ̀kọ́ tó wọlé fún tẹ̀sẹ̀ lé nígbà wọn bá rí ṣùgbọ́n gbà tí àwọn kan táwọn náà rí sẹ́mi ṣe tí èdè gbogbo wa náà wà níbi àgbẹ̀ táwọn kan rí sẹ́mi ṣe táwọn náà lówó àwọn òbí lọ sí ìdí àgbẹ̀ àwọn tí wọ́n ń sàgbẹ̀ wọ́n mọ̀ wá ra àwọn nǹkan tí wọ́n táwọn náà ń gbìn tọ́lọ́ ń tún bá àlùbáríkà àwọn àgbẹ̀ náà ní bùkátà sí ọ̀dọ́ tí wọ́n ibi tí èmi lọ kọlọ náà ni kọkọ rẹ wá dà ṣùgbọ́n ẹni tí òkun kankan tí nǹkan kan bá tẹ̀ ṣe lọ kí tuma kọ́ béèrè ẹni mo lọ sí ojú ọ̀gá mo lọ sí ẹ̀sìn kan pàtó wọn bàtà mi lọ wọn bá wọn wọn ní nǹkan táwọn ò gbé ọ̀sẹ̀ lẹ́yìn kò lè nira torí pé tó bá lọ sí fẹ́ẹ́ ti mú nǹkan ni àwọn ò ní yé kíní wọn ti yọ̀ọ́ tẹ̀lé àyọ̀dà wẹ̀. bí ìdí sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ló pé òun náà wà pé wọ́n ti wà yìí nínú ọmọ nǹkan ah, àwọn òbí lẹ́yìn ọlọ́run ìjà ni. lẹ́sẹ̀ kan náà ó ti mú mi tí máa lò ọkọ̀ òun tí máa lò ìlú ọlọ́run ti ti ti ọlọ́run tó lọ. kò sí tó fà á yẹn bíi fílì bíi ọkà ni mo fẹ́ mo fílì èmi náà ti mọ̀ torí pé àìní fúnra ẹni láàyè lájẹ lásìkò bẹ́ẹ̀ lọ́dọ̀ mi kíni lọ́dọ̀ mi kíni ìlú ní fúnra ẹ̀ láàyè fi hàn jẹun lásìkò ìyẹn bẹ́ẹ̀ ló ń máa fa ọ́ kà. ṣùgbọ́n ìtọ́ sọ pé kọjá lásìkò ìbàdí wà tó jẹun sí ìmúkúmu ní òkú mu ìbàkúmà ní òkú bá jẹun ìbẹ̀rẹ̀ pẹ̀lẹ́ òun òun parẹ̀ kíákíá kò wá ní sí ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé irú àwọn ẹni bẹ́ẹ̀ bákan náà kò ní sí ìfọ̀kànbalẹ̀ láwùjọ téèyàn wà irúgbà ẹni tó kùn ún kùn ún bá ẹni tó pàpà fún bàbá kò sí tí ó lè dánwò kò sí tí ó lè tẹ̀lẹ̀ tẹ́wọ̀n lẹ́wọ́ láti ìfọ̀kànbalẹ̀ ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ àwọn èèyàn yẹn ń sáwọ́ wọn lọ sí ìka yálà tí wọ́n o lóko gbogbo lélo ìbọn kan bá lè wá dà báwo ẹni tí yín bá ń lọ bùkẹ́ tí ọba ti dé bẹ̀ tẹ̀wá gbọ́rọ̀ ìgbàlódé rẹ́díò tó wọ́n ní mọ́tò tó mọ̀ lásán ti di báyìí àyà yà kọ̀kọ́ jáná ẹ tẹ́kọ̀ọ́ mọ̀ wò ó mọ́tò wò ó tẹ́kọ̀ọ́ mọ̀ béèrè yẹn ńgbà yẹn bá ń padà wá. àbẹ́ni tó náà lórí rẹ̀ máa mú tí òkú màmá mú mọ̀ yẹn tí wọ́n bá fi òun àgbà sí èkú mọ̀ yẹn ó yẹ kí àwọn nǹkan wọ̀nyí ó lè ní iṣẹ́ tí ó ti lára tiẹ̀ náà. jama islam wa ni ẹ̀sìn kani tó ṣe yí pé tó bá gba nǹkan kan lọ́wọ́ ẹni yóò fẹ́ kéyìn ogun kan mí rọ́ọ̀tò kan wọ́n ní ìjà àbẹ̀rẹ̀ لأولئك الذين يتعاطونها من أجل الهروب من المشكلات والآذان والمصائب التي تواجههم في الحياة والتذكير بما جاء في الحديث أن النبي صلى الله عليه وسلم قال آه àdánwò níbi ìnira àti ìbànújẹ́ eléyìí tí máa bá ní eléyìí tí máa fojú ẹni nínú sẹ̀mí ayé ẹni látara nǹkan fífà àti látara nǹkan mú yóò wá kàtí ìpààrọ̀ fún wa kí làwọn kàtí yẹ a ó fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ká máa jẹ ká máa máa tó wà bẹ́ẹ̀ báyà tó wà ti ta kí ni yó owó máa tún àà olùwájú tó wà yẹn tó wà yẹn lọ́wọ́ tó tó yó ọ̀ lọ sí. ọ̀pọ̀lọpọ̀ mú àwọn abẹ́ẹ̀bà tí wọ́n ti máa lu eléyìí náà sí ìwé ìwé náà wọ́n ti káwọn ọ̀rọ̀ ti bẹ̀. wọ bẹ́ẹ̀bà tó wọ́n wà wọ́n tó wọ́n máa jẹ pákó máa jẹ pákó ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ́ẹ̀bà bẹ́ẹ̀ bá dá tẹ́tẹ́tì kábẹ́tẹ́ máa tẹ́tẹ́ rà báyìí ká lò obìnrin tí mo bá ń tà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àti wọn kọ̀ọ̀kan ká lọ ra tẹ́tẹ́tì yẹn wọn á ní ká fi òkòkòrò lò bí a ti wọn lọ́wọ́ àtọ́kọ̀ nìyẹn ṣùgbọ́n àwọn wá jẹ́ mùsùlùmí mímọ́ àwọn tí wọ́n wà nípa kí ni wà ní ọ̀ọ̀ ìtọ́nà wọn ọ̀fẹ́ alábìsí sọ fún wa. ntọ́ba ló yẹ wọ ni ẹ má lò fún òun wà bẹ́ẹ̀ bí nǹkan yẹn bá ti ní bàtà ọlọ́pàá yẹn ó ní lọ lè dá nǹkan bí ìtọ́jú burú bí wọn lọ bára ní ẹ̀yìn lẹ́nu. àwọn tí wọ́n á já wọn mùsùlùmí tẹ́sí yé torí bá ti sẹ́yìn lọ àbẹ́ mímí náà tó sọ̀rọ̀ ìdílé lọ́dún tó ti kò yé òun náà ni làárọ̀ tó wá lọ tó mùsùlùmí tẹ́sí yé àwọn àpọ̀ gbé èyí tí wọ́n sọ yẹn ló ń ṣe àbí ẹ lọ́wọ́ àwọn ẹwẹ́ ẹni lò ó ìjọba kó ti wúlò ló ń ṣe ẹ̀rí ní wọn ni wọn lẹ́nu lórí àbámu wọn ni kọ́ lọ́ra. ìdí ń ṣe wá látara nǹkan mímu àti látara nǹkan fífà àwọn nǹkan ní kí wọ́n lè máa jẹ ẹjọ́ yìí wọn kí wọ́n lè fi sá kó o níbi àwọn nǹkan wọ̀nyẹn. bákan náà ìmọ̀ràn àwọn àyín létí bímọ jẹ́ àbíládì pẹ̀lú ọ̀rọ̀ kan wá nígbà tí tàbí nìkan mọ̀ ọ̀rọ̀ àlẹ́ ìrọ̀mọ́lá ẹlẹ́tàbí nìkan mú wa ànábi ní màá bọ́ọ̀lù àbí kọ́tù ìdá àbọ̀ọ̀bà ìdá àbọ̀ọ̀bà hàmù wàhùn. wá jẹ́sí pé tó ń sọ jáde lẹ́nu ní pé àwọn àrùn mà ní ní àpè èmi mọ mà pẹ́rù rẹ ni ní í ṣe o kódà wọ́n fi àpè mọ mà ní pé báà ní pẹ́rù rẹ ní í ṣe. ebùnà amadi kódà ìyá tó fún mi mọ mà pẹ́rù rẹ ní í ṣe. nàásù yàtì ìyáde máa di ibi ọkùnrin báyìí àá sọ orí ìdí rẹ lọ́wọ́ àwọn tá a bá a tó ní wà lọ́yẹ̀ ìjánu ní wọn kókò tó lọ́wọ́ ẹ̀ka ìjọwọ́ rẹ̀ ẹ̀wà níbi tí ti dé mú wa bá ti fi ọlọ́run àwọn òbí ọmọ tó fún ọlọ́run ọmọ tó pé a ah, bí ṣe lọ́dọ̀ àwọn ẹ̀dá yẹn bẹ́ẹ̀ náà lè ní ìná máa rí lọ́dọ̀ wà bí àwọn tó fún abala tó ti rò bí ti wù kórí tó o bá ṣe ìrẹsẹ̀ tó dáa táwọn èèyàn bá ara wá sọ dáadáa yẹn lọ́nà tẹ́sí ọ̀gá gbogbo ká fi sọ túláàsì oríṣẹ́ náà máa yá inú rẹ̀ ọmọdé túlá àwọn ẹni yíbo rẹ̀ tí ọba ti kọjá lọ́nà tí ìlànà ti ká sọ ọ́ ìwọ náà máa mọ̀ náà rẹ̀ àwọn ẹni yíbo rẹ̀ látara bẹ́ẹ̀. ní gbogbo àwọn ìdájọ́ lórí ètò ògbésí ayé mi ọwọ́ rẹ̀ náà lọ́wọ́ o àwọn nǹkan wọ̀nyí kù máa lọ lórí ìdájọ́ rẹ̀ náà ni o hàtò ṣe pàtó gbogbo tí o bá ti dá lẹ́jọ́ déédéé náà ní lọ́dọ̀ rẹ̀ kò sí kẹta tó o ti kọjá mú lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́ni náà yẹ o làwọn máa kò sálá burú lọ́dọ̀ tiwa àmọ́ lọ́dọ̀ tiẹ̀ náà gbogbo tó o ti déédéé náà ni o tọ́ba wá àgbàlùkà ní kò lè fi fún ẹ mọ bí ọ̀rẹ́ ní orúkọ tó ń tètè lọ náà pátá tàbí tàbí ìnáfà tó jẹ kó wọn náà lọ sí gbére orúkọ ẹjẹ kó wọn lọ kọ àrẹ bẹ́ẹ̀ àwọn àǹsá ń ta omi kìtáàbì. àpèrè àdáké ìsìnbẹ̀ tí a bá lọ fún àwọn èèyàn lórúkọ bí àwọn ọmọ àwọn àdìjẹ nù pé kéèyàn máa ní sàdúà àbí káwọn lè orúkọ àwọn àjẹpọ̀ tí nìkan wọn káàbà akóló ọba wọn ní bá ti dùdú wáyé pé ó inú orúkọ tọ́lọ̀ ti mọ ẹ̀dá tọ́jú kìí ṣerú àwọn eléyìí kìí ṣerú àwọn eléyìí àwọn eléyìí náà sọ yìí orúkọ tí wọ́n rí bẹ́ẹ̀ náà ọkùnrin jẹ́ ìsí ọgbà jùmọ̀ nínú àwọn àtìsà nẹ́bì àbí nínú àwọn tó tó túmọ̀ èdè lágbáwá èdè lágbáwá wọ́n ti yorùbá ní láti bẹ́ẹ̀ anábì tẹ̀síwájú pẹ́sẹ́ dàbà sọ ilé ìjáde lẹ́nu àwìn sàtàr tàbí ibi ilmi lọ́gbọ́ ibi yíndà àbí wọ́n tó fún ààrẹ lọ gbọ́ lákòókò náà nínú ìmọ̀ akọ̀ ọ̀tọ́ àdọ́dọ̀ rẹ̀. àwọn bẹ̀rẹ̀ lọ pé ansẹ̀jì alàlùkù ààrẹ òbí akọ́lùbì ìlú ọlọ́run mọ́tàbà ń ṣe àlùkò ààrẹ tí ó máa ṣe ọkùnrin mi ti gbọ́ kùránì báyìí wọ́n máa ṣe ọkùnrin mi gbogbo ọ̀dà tí ìgbà ìgbà wò lè fẹ́ máa gbé ìtẹ̀sán wá tí bá ti tọ́kù láàrin báyìí kọ́ ha gbogbo ẹ̀dá òníkà lílé ọ̀dà. àwọn àgbà yìí kó ló lára àwọn sọ̀ ábà pọ̀ òṣìṣẹ́ gán lára àwọn sọ̀ ábà nínú àmì ńlá àgbàdo àyẹ̀tẹ́ lára nígbà tá a ní ti jáde láyé ní ọ̀mọ́ àwọn àlè ń lọ a ànábì a dáàbò ní pé kí n gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ànábì tí bá gbọ́ wọ́n bẹ orí ẹ̀ bọ́lẹ̀ nígbà yẹn sì ní káàdé tó kú àkáàbà ọ̀gá ọ̀rọ̀ gba ìsìláàmù ẹni ńlá ni èyí táwọn yẹn bẹ́ẹ̀ lò èyí táwọn yẹn bẹ́ẹ̀ lò. ìgbà tó bá sìláàbù náà tó bá sìláàbù náà ẹ̀rù nínú bẹ láàrẹ̀. olùkọ́ àwọn ọmọ náà ń ta àríkà ní ìgbà onígbẹ́ ìgbà tí àwọn ọmọ olùgbà ìsìláàbù tiẹ̀ òun sọ ọ́ ni wọ́n àgbẹ̀ ìsìláàbù yẹn tó bá bẹ́ẹ̀ lọ tó bá ti yẹ ọdún mọ́ mẹ́dínà tó wọn bẹ́ẹ̀ kó ojú ìmọ̀ kalẹ̀ tó tọ̀ ẹni tí ọba obìnrin tó bá yà kó òun ní pọ́ọ̀lù gàgà àbí obìnrin tó yà kó òun ní kókó ọmọ kọ́ wá dá òun mọ́ òun lọ́nà òun ṣe é jíra lọ nípa ní ìdílé ìdílé ìdílé ẹni bá fẹ́ wá dá òun lọ́nà ẹnì kan ò lè jáde sí mọ́tò lọ torí pé wọ́n mọ̀ yìí pé kì í ṣe téèyàn téèyàn ojú ẹ̀ tí ò wà lọ́wọ́ kótó gbà sílámù náà wọ́n máa fẹ́ èèyàn ńlá ni wọ́n fi ẹ eh, afẹ́ni. ìyẹn náà ni wọ́n fẹ́ lára ẹ̀ ṣe fún bàtà ń sọ̀rọ̀ ọ̀húnjọ́ náà ẹ̀rú bá ń bá mi sí pé eh, ó máa wọ̀ lọ sí ẹni tọ́rọ ìlú tó pàṣẹ ti jáde láyé wọ́n bẹ òun yẹn ẹni bọ̀ sí àṣẹ kẹ́kù àwọn ìlú sọ̀rọ̀. bàtà bàbá bàbá bàtà lọ́wọ́ bàtà bàbá tó wọlé wà lẹ́yìn àwọn bá kó ti di ojú alẹ́ yìí ìtọ́sọmọ akókọ́dà ó ti kí ti ojú alẹ́ yìí wọ́n wọ́ wọ́ ojú alẹ́ yìí wálẹ̀ ọ̀dà àkókò lẹ́yìn àbá lẹ́bi lórí padà àwọn bá kó wájà lè tó man kana ya'budu Allah man kana ya'budu Muhammadan faqad mata Muhammad ẹni tó bá yẹ fún àtẹ̀jú rẹ̀ ń sìn tó fi kẹ́lí bẹ́ẹ̀ fún tó bá ń sìn ànẹ́bí ọ̀hún àbá wa ti ní ẹgbẹ́ bá ní ìlú ṣe o àlẹ́ mi kúkú bá yọ o. ọkàn ó ti wọ̀ wọ̀ ara ó ti balẹ̀ wọ̀ àbá àwọn ọ̀rọ̀ ìjọba bá ti wọ̀ wá ara ó ti balẹ̀ wọ̀ nígbà tó kò sí ẹ̀kọ́ àyà kùránì láyé jama kí ló dé lẹ́wọ́ kùránì ṣe ọkàn rẹ̀ rọ̀ kùránì tó gbọ́ ó ti kára yọ̀rọ̀ kátó lọ́mẹ̀wẹ̀ tọ́lú èmi náà lẹ́yìn náà ti tọ́ kùránì tó báyìí ìdí bẹ́ẹ̀ ní òṣèlú náà tó bá ti ta kó kúrò láti fi pété ní ìdílé ìtẹ̀lé kúrò láti nì. wàjàlá àkókòmí wàtàhárì àmì ó sì yẹ kó orí ọmọ àti ìpayà gbogbo àti tẹ ìbànújẹ́ àwọn èrò tí máa kó wà níjẹ bá ní ọmọ kó orí ọmọ àti ìlọ kó mi. eléyìí tó fi pé ìlà àti àmọ̀ ọ̀gbọ́n òun àlẹ́bí ní ìlà àti àmọ̀ ọ̀gbọ́n òun àzàwàjẹ́là àmọ̀ òun èyí ò ní ṣerú àtúwà yìí báyìí pé ní báyìí ẹnu jẹ́ òun kọ́ lọ́wọ́ وأبدله مكانه حسنا فرحا وأبدله مكان حسنه فرحا تلو بالك لو بعد جاء أيو أتدمو وبعد فاو بنجنا ẹwà lẹbi sọlọ wà wà lẹbi sọlọ gbogbo àwọn eléyìí àwọn àdàdúrà tó ta àtẹyẹ máa ṣe ìwà àdúrà yìí ká má gbàgbé àti tàá nínú títàdé wọn ní tabalẹ ẹni bá ti ní bọ́ọ̀lù ọ̀hún bẹ́ẹ̀ ní tọ́pìkì bẹ́ẹ̀ àgbà àbẹ́yẹn máa ń ṣe tọ́wọ́ máa fi fi ìdùnnú pààrọ̀ lọ́jọ́ fún yàn. ní mẹ́mẹ́ bọ́dà ọ̀hún ọ̀gá tó ń wọ́n ọ̀pọ̀ tó ń wò ní sáà ní sẹ́tọ́ máa pè bẹ́ẹ̀ tó ti yá bàbá àti wọn. ẹ wò lọ anábì ní wà àwọn eléyìí náà irú táàbù pààrọ̀ fún ẹni lẹ́yìn ẹni tí ẹ pé nítorí ẹ fún mi kó òun bá bàbá mi jẹ́rẹ́ ní ìbànújẹ́ nígbà tó rẹ̀ wá ló ń ta àlùwàlá sinabila rákà méjì tàdúrà yìí ìbànújẹ́ wọn mọ̀ ọ́ gbàlára ṣùgbọ́n yìí tó fi ń fẹ́ ọlọ́ọ̀fẹ́ tó bàbá ń jẹ́rẹ́ ní ọdún náà òun ló ti di tó ọ̀nà náà òun ti di owó lé lórí ó tún padà dáàrẹ̀ ìdílé ọ̀la ó tún padà á ti sọ́ta kàtà eléyìí ní ti ọ̀sà àlùwà láti sẹ́kìlà alága méjì ọkọ̀ ọ̀hún balada owó tèmi là lẹ́yìn ọ̀hún balada ọkọ̀ balada lẹ̀. ẹlẹ́ẹ̀kejì tó wá kẹ́rù mọ́ àkókò ìgbẹ́kọ̀ ọ̀hún sí èyí ò lè kó kọ́tùbátìbá lórí rẹ̀ ó fọ àgbọ́dì. kọ́tùbátìbá lórí rẹ̀ ó fọ àgbọ́dì. ó tún akọ tiẹ̀ ní ẹ̀yẹ ládùúgbò abẹ́lẹ́ ọ̀gbọ́n ọlọ́pàá náà wẹ̀yẹ lẹ́nìí yẹ̀jẹ̀ àrùn àmì tìlá àdìlá àdìyà wọ́n sáré mọ̀ọ́rú àdúrà báyìí lèkè láti bàyáni à onípàwọn àbá ní ìsàlàyé ẹ̀ fáwọn èèyàn wáyé ìdá àti à àti pé àdúrà náà mọ́ká báyìí lẹ̀ náà láàrin òye. wà máa mi ní ìsáni ìlà wàyà àtàkùn wàyà àzọ́nù bí máa yọ àjíbù mi mùsùlùmí àti àwọn ọ̀dọ́ yá. ọba níbẹ̀ ti di kò sínú ọbẹ̀ yẹn káláyé àyẹ̀dùkọ́ máa ní tí ọmọ bàánújẹ́ nígbà míì fún àwọn nǹkan míì tó máa ń lo púpọ̀ nínú àwọn problem tí ọmọ bàánújẹ́ àbí níbi àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ni tó ti pé látẹ̀tẹ́bi fún máa bà òjì láti di wọ̀tọ̀tọ̀ làákì ni tó ṣe pé àwọn nǹkan wọ̀nyí kò bá nájọ́ yà kò bá ìròyìn rẹ̀ mú kò bá àwọn nǹkan kan lára ẹ̀ kó lè fi fèsì irú bàánújẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí táwọn ọ̀sẹ̀ ìbá mẹ́lẹ̀ ẹni tó dà mú ló wà sọ̀bẹ̀lẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n àwọn ọmọ òun lè mọ́bà kan padà tó a lọ sí gbogbo yàrá yìí. ìdí máa bẹ́ẹ̀ lọ́sọ̀ lọ́sọ̀ yẹn o máa ti sọ yẹn ọ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ lọ́sọ̀ yẹn. táwọn ọ̀sẹ̀ ìbá mẹ́lẹ̀ sí gbogbo tó wà á ti ta òun lọ́wọ́ kọ̀ wá ní mo tó ṣe mẹ́ lóṣù kọ́rí fún kọ́mọ ẹlòmí ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ sí club ẹlòmí ọ̀lọ́ bíà ẹlòmí ọ̀lọ́ bíà palọ̀ ẹlòmíì ní inú ilé rẹ̀ náà ló àwọn nǹkan wọ̀nyí ọba àwùjọ jẹ́ o tó lè fún àwùjọ wa ṣe òun eléyìí o àbájá kan náà àbájá báyà yẹtùtù ẹlòmíì ṣùgbọ́n pẹ̀lú ẹlòmíì yóò ti dùn wọ́yà tẹ́tù dáadé ká ẹ̀dá lọ yóò sì wá rí pé wọ́n yẹn yóò tún ìjọ náà mọ́tàbá ta àdànù ẹ̀sẹ̀ mi mọ́tàbá mi fún mi ṣe nígbà kò yóò fi ṣe àdànù sọ́dọ̀ ọlọ́run. bákan náà wọ́n wà lóba yá ọmọ lọ aláìsàn láti yá abẹ kúrò pẹ̀lú ọtún wà wọn náà lórí ọmọ wa bí nǹkan yóò ṣe wúwo lọ́nà tó ti bá ọmọ nìjẹ̀rí à máa sọ́nù wà lè kìtà yóò ṣe dúró lọ́tọ́ yóò tún máa bí wá kó wọ́n tún lè gbalá látara gánà ìdàlọ́ yìí lọ́dọ̀ ọlọ́run bàbá ni ìgbà ilé ìta sọ وزرزمة تعالج ذلك بعلاج قصري wọn ló kéré jẹjọ nínú àwọn ọmọ àti ìwòsàn kan náà pẹ̀lú ọ̀nà àbáyọ eléyìí tó ṣe yí pé ó mọ lórí òfin ẹ̀sìn dáwì. àwọn máa rí àwọn míì tó ṣe pé ìlú báwọn ń pè mú ìṣòro kó òun ni tàbí ìlú ápì. برهة من الزمن ليتناسى تلك القضايا والآثار ثم يعود إليها لا يلوي إنه àwọn wà lò wò sí pé nǹkan yóò kàn ara fúnka yẹn ní gáàsì díẹ̀ nígbà tí àwọn fúnka ní ọdún lé bẹ́ẹ̀ táwọn ọmọ fúnka kọ lé fọ́tà ó ti ní ọjọ́ tó wọ́n lò àwọn ọ̀tún lọ́la wọ́n ti wọlé lọ́tọ́ abáyé náà náà lórí pẹ̀lú ẹlòmíì tí bàbá ilé kan bá tọ́wọ́ alọ́wọ́ ní òwò òwò tọ́ba ti mú títà ìgbà tó kú sí ìwúlò kọ́ olè máa ti bàbá ìjẹun mọ́ pé ọtí nílà aká ìgbẹ́jẹ kúrò lára náà kò ní lájú mọ́ nígbà wọn ló lọ ṣùgbọ́n tọ́wọ́ ti padà yá tọ́wọ́ ti bá ti dá yóò ti lè fi ìjàmbá yóò ti padà fún tọ́kọ̀ lómi ní dèdè láyé lóòótọ́ tọ́kadà fẹ́ lómi ìdìbò ìdèrè nìyẹn torí pé ìbànújẹ́ kaba títí kò ní mu ní mu ní mu ní mu bó bá ti kú o báyìí yóò padà lóko mu tó bá ti kú o yóò padà lóko mu ó padà wá di jóni ó padà wá di ẹ tí ò lè tẹ̀mí ayé mọ́ àti kó mu tú. wọ́n ní bẹ́ẹ̀ lórí o ìbànújẹ́ yóò tó padà wà bá ẹlòmíì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ ọ̀kan tí a ó tó mú bá bì dúró nítorí àdúgbò wa òun ni sàwùjì wà náà sọ̀rọ̀ máa lè wọ tìmú na ètò yóò bẹ̀rẹ̀ bákan náà ìmá ìmá tọ́ni níta àti ìmá ṣe nàìjíríà àfúnni fún àwọn tani fún àwọn tani pé àwọn èèyàn máa fi sí àwọn èèyàn wọn lálejò ẹ̀rí ìyẹn gbọ́dọ̀ ṣe nà sí àbáwọn ẹ̀ka ẹ̀hún bá gbọ́ ilé yìí náà tẹ́lẹ̀ bá bá ta àwọn ẹ̀dá lẹ́jọ́ ẹlòmíà kó duhan wàjẹrà àṣìṣà àwọn oríṣiríṣi ìmúkúmu ìfàkúfà lẹ́lòmíà ló ń kó àwọn ẹ̀dá lẹ́jọ́ ló kó kó bá àwọn ẹ̀dá lẹ́jọ́ bá jù tẹ́lẹ̀ bá lọ sí ẹlòmíà lẹ́jọ́ yọ ọkọ làálẹ fún ẹnà lórí tẹmu náà níbẹ̀ kó náà fún múni yẹn ẹ̀tọ́ wa kọ làálẹ fún ọba mú ọba eléyìí kékeré eléyìí ọjàre jàre ọmọ táyà ló ti báyìí tó wọn lásán lẹmẹ nígbà tẹ kọ bá kọ òkúta fún wa fún ẹtí wọn lẹta ọtí ẹ ọkọ ìgbókòlẹ ọkọ àbí bẹ́ẹ̀ lọ ní wọn àwọn ẹkùtà àwọn àwọn ẹkùtà wọn lálejò kọ òun wá tó wọn tilẹ̀ ẹlòmíì tí wọ́n wá ní pé mi ò jáde àti wọn ti lọ báyìí ẹ̀mí lọ́wọ́ àkókò tó ti ṣe o káfà sẹ́mi sí àbáwọ̀ yẹn tó kọ́lọ̀ kí ọ wọ́n bẹ́ sàwọn yẹn lálejò lójú ọjọ́ tó ti pé lọ́wọ́ ọ̀fẹ́ láwọn ti sàwọn yẹn lálejò yálà nínú fún mi àbí nínú bàbá báyà tó nínú àdàdà ẹni ká mẹ́rin ká lọ ọ̀sán náà kódà ó ti mọ ọ̀rọ̀ òfin tó ń pè yẹn òun ti sàkọ́lẹ̀ àwọn yẹn òun ti tọrẹ báwọn yẹn ni wàmà ánìmá ìlà ìka ànàmú ìkọ̀tìmú na máa fìyà kò wá nípa ìgbé tó ń fi yẹ nítorí òun fún àwọn èèyàn yẹn ìyàpá àti ọlọ́run tẹ̀tẹ́kì eléyìí tẹ́kì ìyàpá àti ọlọ́run lòun wù níwà wà kọ́tọ́ra kọ́dà ó sì léwu ní afẹ́ pé wúlẹ̀ ní yẹ̀ntẹ́sirú wà ìsìnkú nà náà lọ fún ìkọ wà mú òní kalẹ̀ jù eléyìí tẹ́ pé yóò sì máa kó parun bá ara ọmọ ènìyàn ní nígbà àwọn ọ̀sán tí àwọn ọmọ títà rẹ̀ láti gbèrè nìyí. wà á tó fẹ́ yẹ pẹ̀lú kó ọlọ́run ti gbà wọn láàyè àyà wọn ara ìsìmáàdì ha wà ha bẹ ádámù tẹ̀sí níbi ha wà tó tó wà lè pẹ̀lú kó ọlọ́run gbà láàyè láti ṣe bẹ́ẹ̀. pé a ní dúkú máa bọ́ kàlà tábì dúró lẹ́yìn adúgbò náà wà ní àkókò àníkà láyè tó tó lè jẹ kí afẹ́ni ti àlàyé níwọ̀nba nínú tíra àmàtàwé àkàlà wà á sàrùwà àlàlùkùnmà abẹ́rẹ́ nǹkan náà kó adúgbò sáfà ní fún mọ́tò ìsìlámì yà àti gbogbo tí ń já àwùjọ sí àw